الحمد لله الذي جعل شهر رمضان شهر العبادات والطاعات والصلاة والسلام على خير البريات نبينا محمد وعلى آله وأصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن شهر رمضان شهر عظيم أمر الله فيه الصيام أي صيام فرض وصوم رمضان ركن من أركان الإسلام قال الله عز وجل ينادي المؤمنين أسأل الله يجعلني وإياكم منهم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات أدكوا إلى دولان وباوة ọlọ́run ọba ta dúpẹ́ fún lọ́ba tó ṣe oṣù Ramadan ní oṣù ìjọsìn oṣù tá a máa láǹfààní láti sin ọlọ́run ọba tá a máa láǹfààní láti dájọ́ sínú àwọn ìwé iṣẹ́ wa oṣù yìí oṣù ìmọ̀ tẹ̀lé tọ́lọ́run oṣù yí padà nínú gbogbo àwọn nǹkan tí máa dí ní lọ́wọ́ ọbẹ̀ láwọn nínú àánú rẹ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsà fi asúnà àwọn tí ó gbà wẹ̀ Ramadan náà tàbá wá gbà tán kọ́lọ́mù musa wọ láàánú ẹ̀ ọlọ́mọsà gbà á lọ́wọ́ wa lọ́mọ bá gbà lọ́wọ́ wa tán gbogbo tí wọ́n máa ń ṣẹlẹ̀ síyàn tí wọ́n fi tún pàṣẹ rẹ̀ yàn rẹ̀ lẹ́yìn gbà tọ́lọ́wọ́n bá aláàtì gbà kọ́lọ́mọjọ wa Muhammad kọba gbogbo àwọn ará lè àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ìbádàlá èyàn rúsìn ọlọ́run ọba wa ẹ̀dí alọ́lẹ̀ ìgbà pé kò sẹ́ni tó yẹ kí a fi sọ́kàn wa ká jẹ́rìí pé nìkan lọ́lọ́run lẹ́yìn kìrìẹ́tọ̀ kìrìẹ́ṣàn ni gbogbo tó kù lẹ́yìn Allah Allah ni kìrìẹ́tọ̀ kìrìẹ́tọ̀ pé méjì nígbà tí adẹ́dá ọba ti pé méjì ẹni tá a sìn lórí ilẹ̀ kò pé méjì ọlọ́run ọba aláàtàwà jẹ́rìí ipé onìkan lẹ́tọ̀ọ́ sí kásìn ọba náà lọ́ba tí a máa sìn ní gbogbo ìgbà àdánwò tí báyàn téèyàn fi máa ń sẹ̀sìn míì kọ́lọ́mọjọ bẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀kan náà lọ́lọ́run kò lórogún ọ̀tẹ́nìkan tí ń bá du ọlá rẹ̀ ní sánmà tilẹ̀ á sì gbọ́dọ̀ ṣiṣẹ́ nìkan lẹ́yìn rẹ̀ àjẹrìí pa nàbọ̀wá Muhammad sallallahu sallam òkè sọ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run lásán òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òun náà ń ba búbú mba ní ń béèrè lọ́wọ́ ọlọ́ni ọlọ́run ló dá ọlọ́run ló pa Muhammad sọlọ kátó anabi dawuda kátó anabi Isa tán pè ní Jésù ọ̀kan náà lọ́lọ́ Allah ló kọ́ ẹ̀ ọ̀bẹ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan mọ́sàájá anabi wa ìpalẹ̀mọ́ Ramadan oṣù Ramadan òun náà ní kanlẹ̀kùn yìí ọlọ́run ọbẹ̀ ọ́ kò sára tó lè dá kò sí itú tó lè pa kò sí tó lè ṣe abí agbára rẹ̀ àfi bẹ̀ ọ́ ọlọ́mọṣà fàwa náà sínú tí ó gbà òye dùn ní ọlọ́run ọlọ́run bá aláàkó fi sínú àwọn tí ó gbà Ramadan lọ́dún ní tàbá wá gbà náà kọ́lọ́mọṣà ìgbà fún wa ẹjá lọ lè mọ̀ pé oṣù ńlá ni oṣù tó kún kẹ́kẹ́ fún àánú ọlọ́run ọba àtòrí ọlọ́run ọba ni ààwẹ̀ inú ẹ̀ dandan ni fún gbogbo ẹni tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo òpó ẹ̀sìn ni nínú àwọn òpó ẹ̀sìn Islam anabi sallallahu alayhi wa sallam anabi ni bóni yali Islam ala khams anabi ni wọ́n mọ Islam lérí nǹkan márùn-ún tí wọ́n bá lẹ́yìn jẹ́ mùsùlùmí yóò mọ̀ sí nǹkan márùn-ún wa dhakara minha anabi wa dárúkọ nínú ẹ̀ oní wa sawm Ramadan ààwẹ̀ Ramadan ìtumọ̀ ní jẹ́ mùsùlùmí bí ìrún ṣe jọ́ràn yàn lérí ẹ̀ tí zakati jọ́ra yàn lérí ẹ ájì jọ́ra yàn lérí ẹ kọ gbọ́lọ́ngbọ́ kọ gbà nẹ́bí bọ́ jọ́ra yàn lérí ẹ kọ gbà wẹ́ Ramadan kọ gbà wẹ́ Ramadan ọ̀ràn yàn ní lérí ẹ dandan fúgbẹ́ tó bá ti jẹ́ muslim ọlọ́run bá ní yá ayé ọlẹ́dí ní amanu ọlọ́run ní mo pè é olùgbàgbọ́ òdodo kutiba alaykum siyam dandan ni lórí ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹgbàwẹ̀ kàmá kutiba ala alladhina min qablikum bá a ṣe sàwẹ̀ lọ́ràn yàn lérí gbogbo àwọn tó ṣe kò sẹ́ni rẹ̀ kan tí ò ní gbàwẹ̀ ó lè dẹni rẹ̀ ó lè lálàáfíà ayé rẹ̀ ó lè da ó lè yí padà láì gbàwẹ̀ láwọn láwọn tó síwájú yìí náà gbàwẹ̀ kìí sàn yìí nìkan ẹ̀yin náà gbà ó la'allakum tattaqun ìkẹyẹlẹ lékún nípa àyà ọlọ́run ayyaman ma'dudat àwọn àsìkò pérése náà ní twenty nine days àfikọ́jẹ́ thirty days faman kana minkum marida ọlọ́ni ẹ wá gbọ́ gbogbo àwọn aláàrẹ̀ tí ń bẹ nínú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọwọ́ alẹ́ sáfàrì àbẹ́yìn tí ń bẹ nírìn àjò fa'iddatun min ayyamin ukhar èyí má gba àwẹ̀ o tó bá dẹ̀yìn àwẹ̀ kẹwàá san àwẹ̀ tẹ́ jẹ padà nítorí pain àárẹ̀ àti nítorí stress ìrìn àjò ọlọ́wọ́ bá aláǹtẹ̀ síwájú ọlọ́wọ́ bá ní wa'ala alladhina yutiquna ay yatakallafuna bó ṣe wà painful oye nínú àwẹ̀ yìí lẹ́yìn Ramadan náà àárẹ̀ yẹn ti continue ọlọ́ni wa alẹ́lẹ́dínlẹ́ yóò ti kú náà fídíyà tó ń tọ́ àmọ́ mẹ́sìkìn gbogbo àwọn arúgbó tó wà láàrin yín tí wọ́n lágbára láti gbà wẹ̀ mọ́ àti gbogbo àwọn aláàárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ yẹn kò kí lọ bọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ní kánsà bẹ́ẹ̀ tó ní ọ̀sà bẹ́ẹ̀ tó ní kánsà bẹ́ẹ̀ tó ní stroke gbogbo àwọn eléyìí ọlọ́nìkan lọ́mọ́sìkò tí àárẹ̀ yẹn lọ àwọn àárẹ̀ tí máa gùn ọlọ́mọfà mọ̀jà dùbúlẹ̀ rẹ̀ gbogbo àwọn tí ń ṣe ọlọ́mọsàbà fún ọ lálàáfíà ọlọ́ni bàbá arúgbó ìyá arúgbó jọ̀kújọ̀kú tó ti dàgbà torí yàmà dàgbà sí náà àlè ní kọ́sán padà lẹ́yìn náà ẹni tọ́ rẹ̀ táàrẹ̀ àárẹ̀ tó gùn àwọn àárẹ̀ tí máa bá ní fúnra fọ́pọ̀lọpọ̀ ọdún ẹlòmíín bẹ twenty years yìí sì ń bẹ lérí bẹ́ẹ̀dì láàárọ̀ yìí oní eighteen oní oní ten years ọlọ́mọ fàárẹ̀ ṣe ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ bá ní gbogbo àwọn arúgbó jọ̀kújọ̀kú àti gbogbo àwọn tó jẹ́ pé àárẹ̀ tó ń ṣe wọ́n lágbára wọn ò lè gbàwẹ̀ ní Ramadan kódà wọn ò lè san padà lẹ́yìn Ramadan ọlọ́wọ́n bá ní fídíà fídíà ní káwọn ó ṣe fídíà fídíà tọ́hámù miskin fídíà ní nǹkan tí wọ́n ṣe ní sàárà tí ó máa wá rọ́pò àwẹ̀ wọn tí wọ́n á ní nǹkan náà tọ́hámù ọlọ́wọ́n bá ní oúnjẹ ta ni wọ́n máa fún miskin aláìní nítorí wọ́n wọ aláìní kó fi ṣe ó lè fi jẹ sàárè ó lè fi sínú ó lè jẹ́ ẹni tí ó gbà gan láfún kọ́lá ti jẹ́ miskin eléyìí ni wọ́n máa rọ́pò àwẹ̀ wọn tí wọ́n bá ti yọ fídíà yìí àtàwọn àtàgbà àwẹ̀ àtàwọn ládàá kan náà lájọ gbà àmọ́ kọ́ wá rí ọlá rẹ̀ tọ́jú pé ìwọ náà ti mọ̀ pé o lè gbà àwẹ̀ pẹ̀lú ẹ̀ kọ́ wá ní ọmọ yí ma ọmọ arún ma ọbọ̀lọ́ mọ̀ pé títí ẹ̀ náà ló ń ṣe bọ́bá kú o lè rí ọ̀nà ọlọ́run ọlọ́run ọba ní fóúnjẹ rọ́pò rẹ̀ ìwọ́lọ́ ọlọ́wọ́n fàárẹ̀ sí wáwọ́ àwọn tí ń ṣe ọlọ́mọ́sàbà wò wọ́n sàn ọlọ́gbàrà ọlọ́wọ́n bá wà faman tatawwa khairan fahuwa khairun lah ọlọ́wọ́n bá ní ẹ̀yin tára yín dá tẹ́ bá gbàwẹ̀ olóore fún yín o wa an tasumu khairun lakum in kuntum ta'lamun ọlọ́wọ́n bá ní orí wà ń bi àwẹ̀ gbígbà tẹ́ bá gbàwẹ̀ o aláàní sọ fún wa pé síkírìtì kan bẹ nínú àwẹ̀ spiritually oore tó jẹ́ ti ọkàn fisikali àti oúnjẹ tó àti oore tó jẹ́ tara ọkàn wa máa lálàáfíà ara wa náà máa lálàáfíà ọlọ́wọ́n bá ní ṣáàrù ramadan ọlọ́wọ́n bá ní ẹ̀rúsù ramadan yìí alladhi unzila fi ilẹ̀ qur'an ọlọ́wọ́n bá ní nínú ẹ̀ lásọ alẹ́ qur'an kalẹ̀ udan linnas torí pé oṣù yẹn tóbi ọlọ́wọ́n wá sọ tírà tó tóbi sínú ẹ̀ ọlọ́wọ́n ní gáhìdì ní qur'an tá a sọ kalẹ̀ ní ramadan وبينات من الهدى والفرقان òun yóò máa ṣàlàyé gbogbo àwọn kan tí yóò jẹ́ kí ẹ máa mọ̀nà ẹ máa tọ́ yín sọ́nà bí ó ṣe dáa fún yín láyé àti lọ́run wal-furqan òun yóò máa ṣàlàyé yékéyéké yóò máa sònkun yà láàrin ọ̀rọ̀ àtòdodo láàrin orí burúkú àtòríire láàrin tọ́da àti tí ọ̀dà èyí tó bá ti gbọ́nu kọ́ àǹkọ́dà òun lọ́dà kíkọ́ àwọn bá ti ní ọ̀dà òun ni ọ̀dà ọlọ́run ní fáwọn ṣe ìdàmí kò ẹni táwẹ̀ bá wà báláyé àbẹ̀ni tó bá rò sùn fálì yẹ sómọ̀ ọlọ́run bá ní dandan ní kọ́gbà àwẹ̀ o dandan ní kọ́gbà àwẹ̀ o ẹ bá tó rò sùn àwẹ̀ ti di dandan fún yín kẹgbà àwẹ̀ níjọ́ kejì ẹni bá rò sùn ẹ ẹ rí pé àlè dájọ́ kalẹ̀ àti mà bá rí àbá rí níjọ́ yàrá ẹ̀wọ̀n tó lọ́n sọ ẹ̀wọ̀n táwọn èèyàn wá ń ṣe ọlọ́run bá aláàkọ́mọ́sàbà fún wọn mọ̀nà kọ́fà wọn náà mọ̀nà jù báyìí lọ ìbádọ́lá ṣòro tó ojú bí síyá gbogbo èèyàn náà lọ́lọ́wọ́n bá aláàpẹ̀ pé ẹ gba àwẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo wọn ní májẹ̀mú títí dọ̀rọ̀ yàn lérí yàn alákọ̀ọ́kọ́ alìsílám kéèyàn jẹ́ mùsùlùmí bàbá aláwo bàbá aláwo àfa dífá àfọyẹ̀pẹ̀ ìyá tí ń sóògùn tajà tí ń sóògùn kípàkọ̀tà ọmọka gbogbo ẹni tó ní ẹbọ tí ń bọ àbí tó lóògùn tí ń ṣe kìí ṣe muslim kò kò ọlọ́run ò pé kọ́ gba àwẹ̀ bá gba ó fi bí parẹ́ ni ìwọ tó bá ti gbàgbọ́ nu na abudu àti wá iyyaka nasta'in mọ́ darẹ̀ láàmú kó tó lè láwẹ̀ ọgbà nìkan ṣoṣo làásìn wọ̀ iyyaka nasta'in kó tó lè láwẹ̀ ọgbà ọba nìkan lọ́ba tá a máa wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ òní máa lọlé adáfá máa lọlé àwọn nínú yàrá ẹ lẹ́yìn lẹ́yìn la ilaha illallah gbogbo àwọn tábà jíjá ara nìkú ń bí ẹbọ ìdílé ọlọ́run èmi dúpẹ́ o ọlọ́run èmi ò sínú wọn mo sì bá wọn náà dúpẹ́ tí wọn náà bá sí mẹ́ òyàkà náà abudu gbọdọ̀ yanjú ká tó gbà rẹ̀ ó yàkà náà stein ni pé a máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn kèfèrí eh, àwọn alágbára òkùnkùn àwọn lóògùn èmi lọlé lóògùn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi sì ṣe é náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá sí mẹ́ sórí wọ́tọ̀ wa mẹ́ lọ́lẹ̀ túbá ó tó dé torí ò sínú alladhina amanu àwọn tán gbọ́lọ́ngbọ́ ọgbọ́lọ́ngbọ́ ọlọ́run sì ní yá ayé alladhina amanu ọlọ́run ni mo pè yín tẹ́ gbọ́lọ́ngbọ́ bá gbọ́ kutiba alaykumus siyam ẹ̀yin mo sọ àwẹ̀ lọ́ràn yẹn lélẹ́rí ẹ wá wo ìmáàmù àfáà tí ń gbà wẹ́ńlẹ̀ Yorùbá tó sì láwẹ̀ láti wá pé jọ̀mọ́ nǹkan ti dàrú mọ́ bàbá wa lọ́wọ́ gan-an àwọn tó gbádùn náà tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn ni àwọn ń àwọn sì ń ṣògùn bàbá ìmáàmù lọ́sọ̀ rẹ̀ eh, kí lẹ fẹ́ sọ fún ma àfi ká ẹ máa bá abẹ́lẹ́ ọ̀rọ̀ rẹ̀ ti dàrú nìyẹn ọlọ́run làwa ń sìn ìyá kaná àbúdú lẹ́yìn náà tó bá di pé a nídìí help a nídìí ìkúnlọ́wọ́ ìrànlọ́wọ́ lérí bùkátà lérí ìṣòro lérí òṣì lérí àárẹ̀ lérí gbogbo nǹkan wọ́n ìyá kaná stein ọ̀dọ̀ rẹ̀ láàmú wà náà lọ́wọ́ wa ẹni tí máa ń lọ bùnmí ìrìn kọ̀ wà náà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run yóò wà náà lọ́wọ́ lọ́dọ̀ ṣètọ́nù gbogbo ẹni tàbá tó lẹ́yìn ṣẹ̀tọ́ ni ẹlẹ́ túbá padà sí Ramadan tó dé torí káwé yìí kò lè ní tẹ́wọ́gbà ìyìnbọn jẹ́ mùsùlùmí lẹ́yìn náà àyẹ̀kúnna bá lè gà kó tó dọ̀rọ̀ yàn léyàn lérí àrífọ́ ọmọ yẹn ti bàlágà bóyá ìyẹn ti jáde lábẹ́rẹ̀ àbí èyí tó jóbìnrin ti ń ṣe menstruation àbí èyí tó jóbìnrin àbọ́kùnrin wọ́n ń lálà wọ́n da àtọ̀ sára ẹlẹ́ẹ̀kẹrin òní kí wọ́n pé fifteen years ọ̀kan nínú àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti ṣẹlẹ̀ ọmọ ti bàlágà táwọn àmì yìí ọba ti ṣẹlẹ̀ tọ́mọ bá ti pé fifteen years ọmọ ti bàlágà ọ̀rọ̀ ìyàn ní lérí ẹ kọ́ pọ̀ mọ́ aláṣẹ ọmọ tó bá ti bàlágà kọlọ̀wọ́ láàánú ẹ̀ kọmọ́sà ìgbà fún wa tọ́mọ bá ti pé fifteen years tó bá ti nánú lábẹ́ ti bàlágà o ẹ má lè ti fifteen years máa o ọmọ tí ó sùn tó ti bàlágà ni ẹ má lè ti pé ó dìgbà tó fifteen years bẹ́ẹ̀ ni ọmọ tí ó ti ṣe menstruation lóbìnrin bóyá age of thirteen years ó ti bàlágà ẹ má lè ti pé ó gbọ́dọ̀ pé fifteen àmọ́ tàbá rí gbogbo àwọn àmì yìí tọ́mọ bá ti pé age of fifteen years ọ̀ràn yẹn ni kó sì kéde kọ́ máa gbà wẹ̀ wọ́n bàbá tó bá pa á láṣẹ ìwọ́n náà ọ̀ràn ńlá ni lọ́rùn rẹ̀ inú àwọn ṣùrùtù júbì síyàm tí máa ń jẹ́ káwé ọ̀dọ̀ yàn lérí yàn òun náà ni kéèyàn lágbára ẹni tí ó bá ti lágbára bẹ́ẹ̀ àárẹ̀ ń ṣe ọlọ́mọba aláà ọlọ́mọba aláà ni kó san padà tó bá ti jẹ́ni tí àárẹ̀ rẹ̀ ọlọ́bọ̀rọ̀ kó fóúnjẹ kó fi rọ́pò àwẹ̀ àlèkọ́ọ́mà ara tí ma jẹ́ kí àwẹ̀ dọ̀rọ̀ yàn lérí ẹ̀ òun náà ni kéèyàn wà lé kéèyàn má wà Ramadan alkhuluwu min almawani kadam alhaidi nifas nínú tí ma tún jẹ́ kí àwẹ̀ kó má dọ̀rọ̀ yàn lérí yàn ó ní kóbìnrin kí nǹkan oṣù rọ̀ jáde ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti jáde lára àwẹ̀ sọ̀rọ̀ yàn lérí ó dìgbà tẹ́jẹ̀ yẹn bá dá àbóbìnrin ti ń gba àwẹ̀ tẹ́lẹ̀ àbọ́fẹ́ gba àwẹ̀ ó wá lóyún ó ti bímọ ẹ̀jẹ̀ bímọ yẹn tí ó bá ti dá àwẹ̀ sọ̀rọ̀ yàn lérí ẹ̀ ó dìgbà tẹ́ ẹ̀jẹ̀ yẹn bá dá kó tó máa gba àwẹ̀ àwọn eléyìí ni máa ń jẹ́ kí àwẹ̀ dọ̀rọ̀ yàn lérí kí ni wọ́n pè láwẹ̀ al-imsak ó dà ní ká mẹ́nu dó anil mufattirat kó o ní gbogbo ti ń jáyàn láwẹ̀ min tulu al-fajr láti gbà tálẹ́ fàjàrí bá ti yọ ìlà gurubi shams títí tí òòrùn fi wọ̀ bìníyà bìníyà ti ta'abbudi lillah pẹ̀lú àníyàn pé ààfin sin ọlọ ọgbọ̀dọ̀ láníyàn yẹn kó tó di pé ọjọ́ sàárì kálẹ̀ fàjàrí ó tó yọ ló ti láníyàn pé ọfẹ́ fi ibi panu lọ́la torí pé ọfẹ́ fi sin ọlọ tètè pé báyà ọ̀ní láníyàn ọkàn máa gbàwẹ̀ lọ àbí ọkàn máa mẹ́nu dúró lọ òní jẹ òní mu láì láníyàn pé ààfin sin ọlọ́run ẹ̀hìn wọ́n lánìyàn kó òfin sìn ọ́ lọ bó o sì ń rògbò tó ń dìde yẹ ọgbà kó òfin sìn lọ ni ẹ̀hìn ibi tí ń pọ́ náà ìbádà ni òfin sìn ọ́ lọ́wọ́ bá ni. wọ́n máa hí ẹni mọ̀fà tọ́rọ̀ tẹ ìbádà la àwọn nǹkan wo ni máa jẹ́ àyàn láwẹ̀ alákọ̀ọ́kọ́ alẹ́ akérò wa ṣùrùbọ̀ àmúdà kéèyàn máa máa jẹun àbí kéèyàn máa máa mú kankan àlìjìmá àṣepọ̀ sexual intercourse láàrin ọkọ àtìyàwó tó bá ti ní inú Ramadan àwẹ̀ yẹn ti já tó bá jẹ́ pé àwọn méjèèjì yìí wọ́n máa mà ṣe é wọ́n sì máa pa àwọn wà nú àwẹ̀ wọn láwẹ̀ wọ́n san àwẹ̀ ẹjọ́ yẹn padà wọ́n sì gba àwẹ̀ 60 lẹ́yìn Ramadan àti istimna kéèyàn máa masturbate gbogbo ẹni tí bá ń yọ tí bá ń àtọ̀jáde lára wọ́yọ̀kùnrin àbóbìnrin bìlìyẹ́dì bóyá pẹ̀lú ọwọ́ ní fi yọ àbí pẹ̀lú machine àbí nǹkan míì náà tó bá ti yọ àtọ̀jáde lọ́sàn-án Ramadan àwẹ̀ rẹ̀ ti já àmì tó bá sùn tó wá lálàá kó ń da nǹkan sára àwẹ̀ rẹ̀ já nítorí pé ojú oorun lọ́wà àlẹ́kọ́ ìwà amúdá kéèyàn ọmọ máa pé ibi lẹ́nu àwẹ̀ ti já àmọ́ tí ibi bá gbé èèyàn láì ṣe pé máa máa àwẹ̀ èèyàn ò o kòrò dámẹ́lá haid ẹ̀jẹ̀ haid tó bá jáde lára obìnrin tí ń gbà àwẹ̀ ìbá kùsẹ́jú kan tí ìsinú ó fi tó àwọn ẹjọ́ yẹn ti bàjẹ́ àbúrúbìnrin tí ó lóyún tó ọwọ́ bímọ ìsìn lọ́wọ́ nígbà tí ẹ̀jẹ̀ bímọ ti jáde yẹn àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ọlọ́run sọ wa ń bẹ̀ ìtàwọn afá tó ń kà àrídà wọn ní kéèyàn kan pinnu pé òun òsì ìsìláàmù máa lọ san ramada ah, ọlọ́run sàṣọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀ àbìlù kọ́lọ́mọ́jọ́ bìlù wa ọkàn wo íńtánẹ́ẹ̀tì ọkàn gbọ́gbọ́kúgbọ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ́bàá ọwọ́ ronú padà lẹ́yìn bíi wákàtí méjì ah, ọlọ́run sì ń bá àwẹ̀ lọ wọ́n ní rọ́wọ́ àwẹ̀ ẹjọ́ yẹn ti já torí ìsìláàmù yẹn ti já tí ìsìláàmù bá ti já bíi chain ni àwẹ̀ náà ti ṣe kíni àwẹ̀ náà ti já pẹ̀lú ẹ̀ ẹni bá ti lóhùn sí ìsìláàmù mọ́ àwẹ̀ ẹ̀ ti bàjẹ́ ìbá ìbá padà sínú ìsìláàmù àmọ́ ìjàmà coping ká máa dégò èyí tó máa ń fi síyàn láàyè láti fi fa èèyàn dégò ọfà ìjẹ̀kú lára àwọn àrùn tá a máa ń fà kú lára yẹn nítorí àlàáfíà wa alhijama àwọn afá kan ní ọba àwẹ̀ jẹ àwọn afá kan ní kọba àwẹ̀ jẹ gbogbo wọn náà wọ́n ní tí wọn gbára lé wala aula tẹ́rùkọ̀ha wala aula tẹ́rùkọ̀ha èyí tó dáa jù ní òfin bàálà wa ear drop eye drop kọba àwẹ̀ tójú bá ń dùn yàn àbí etí gbóòórùn pàfún àbí máa gbóòórùn oúnjẹ kò ba àwẹ̀ rẹ jẹ́ kéèyàn gbé tọ́mì kò ba àwẹ̀ jẹ́ àmúrun bá jáde múyàn kò ba àwẹ̀ jẹ́ kódà ẹni tó bá ní asma àwọn olùfáà ń sọ fún wa wípé kíní tó máa ń bò máa ń tẹ̀ sẹ́nu yẹ kò ba àwẹ̀ jẹ́ torí kò lọ sínú ẹ̀ kéèyàn ọ̀run pákó kò ba àwẹ̀ jẹ́ kéèyàn ọwọ́ ẹ lọ́sàn-án Ramadan kò ba àwẹ̀ jẹ́ ọkùnrin sọ̀rọ̀ àti omi ọmọ kò sí ọ ní imú àbí kómi ọmọ kò sí ọ ní ẹnu àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá fi asún àwọn tí ó gbà wẹ̀ náà alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ya rusin Ọlọ́hun ọba adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́hun ọba ìkẹ́ Ọlọ́hun Ọlọ́hun kó bá nabi wa muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé Ọlọ́hun ọba lánìkan lọ́ba tó yẹ ká máa ṣe lódodo onìkan náà lọ́ba ẹyọ kan ọba àṣọ òun náà ló sì lẹ́tọ̀ sí kásìn anábíwá muhammad sallam ẹrú ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní bímọ yasbutu dukhulu shahari ramadan báwo láti mọ̀ pé àwẹ̀ náà wọlé tó fi ní nínú ramadan tó sì ní máa gba àwẹ̀ nínú shaban tí shaban dáadé pé 29 gbogbo wa agbọ́dọ̀ wà tàláàtì láti máa wá oṣù tí ṣàbọ̀n bá ti pé twenty nine agbọ́dọ̀ máa wá oṣù tàbá lóṣùn ẹ á bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú oṣù rírí tá a bá ṣe rọ́ṣùn á ka ṣàbọ̀n ní kó pé thirty tàbá lóṣùn á àwẹ̀ lóṣùn kó pé àwẹ̀ níjọ́ kẹta eléyìí ni Islam ó sì ní ẹ̀rí. tí wọ́n ti gbẹ̀gẹ́ Islam yóò ní reference nínú Quran àti hadith ọlọ́ni faman shahida minkum shahara falyasumhu ọlọ́ni lẹ́ni tó bá rí oṣù kọ́gbà rẹ̀ tẹ́ẹ̀ bá rúṣun kan ẹ̀ka ṣàbán kó pé táàtì àdìsí lọ yanjú yẹn anabi sallallahu alaihi wasallam sọ pé sumu lérò yàtì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ẹ̀ bá rúṣun wà áfùtúrò lérò yàtì ẹ̀sìn sọdún àwẹ̀ tẹ́ẹ̀ bá rúṣun wa in gumma alaykum tí ẹ bá wá rúsùn fa akimilu iddata ṣàbánà talatin ẹka ṣàbánà kò pé tààtì ìtumọ̀ ni pé ẹnìkan ò gbọ́dọ̀ dájú àwẹ̀ àdìsí yìí sọ fún wa yìí pé ká máa rí tí oṣù tá a bá rí oṣù àwẹ̀ tá a bá rí oṣù ṣàbánà kò pé tààtì this is Islam ṣẹ́rí èyí tí àwọn apá kan àwọn League of Imam àti àwọn olùdásílẹ̀ àwọn ilé kéwù kan nílẹ̀ Yorùbá àtàwọn apá kan náà àwọn league of man àwọn ni wọ́n ń dájọ́ oṣùlẹ̀ àwọn ni wọ́n ń dájọ́ ìjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kí ṣe gbọ́ àwọn league of man. ewu lọ́ni kúlá ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah ọlọ́run ọba ni kò sẹ́nìkan kan nínú yín ẹ̀yin tẹ́ wà ń sánmà ni o àtẹ̀yìn tẹ̀ wọ́n lórí ilẹ̀ tẹ́ ẹ máa ń tọ́ máa ṣẹlẹ̀ lọ́la lẹ́yìn òun ọlọ́run nìkan ọlọ́run rí fáà sí àwọn màláìkà ọlọ́run rí fáà sí àwọn àlìjẹ̀nú àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn àlfà àti gbogbo àwọn kan tó lè sọ̀rọ̀ àti tí ò lè sọ̀rọ̀ nínú àwọn mọ́ṣẹ́yìn ní tí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan gbọ́dọ̀ sọ pé tó máa ṣẹlẹ̀ gbogbo ntọ́pamọ́ ọlọ́run ọba aláà onímọ̀ máa tẹ̀lé nafsu máa tẹ̀sí bùgádà ọlọ́run kò sẹ́nìkan nínú yín tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la nígbà tó ti máa ń tẹ́ ṣẹlẹ̀ wáyé tó wá sọ fún wa pé ọdún yìí tí la máa bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n bá wọ́lọ́wọ́ bá lè rí sùn ká bẹ̀rẹ̀ seventeen tó bá ti wọ́lọ́wọ́ bá à ní rúṣù á bẹ̀rẹ̀ ní eighteen tó bá bọ́ sásìkò tí wọ́n sọ yẹn mistake ni wọ́n ṣe tí ó bá bọ́ sásìkò yẹn àgbákò tó bá wọn kìkì ṣe àgbákò kékeré torí wọ́n já wọn yẹn máa jọ̀sán nínú Ramadan gbogbo ẹni tó bá jọ̀sán Ramadan pẹ̀lú fatiwa àfáàrè tí tá àfáàrè ò sì lẹ́rìí àwọn tí wọ́n dájọ́ sí ẹnì kan mú rẹ́fẹ́rẹ́nsì wa nu Koran tàbí sikosi à ń dájú òsínú Islam tá a bá rí oṣù a lè lo telescope láti fi wò ó àbí tó bá wà ń bẹ̀rẹ̀ lẹ́yìn ó rí ní wọn kọ̀ọ̀kan sínú pépà sí téèyàn bá rí téèyàn bá lo glass tó bá ti rí ọwọ́ ń bẹ̀ ní tí ọba sí ń bẹ̀ kò sí glass fi òkú tóbi tó <laughs> ẹ ò lè rí àyẹ̀ tó bá lo telescope káfù wò ó ìyẹn àfihàn ojú lọ́wọ́ ni bí ìgbà téèyàn gun òkè lọ àbí téèyàn gun igi lọ náà ni níjọ́ ohun tí wọ́n lọ lè wò ó ó máa mú súnmọ́ but the calculation bí ṣe ń lọ yìí ìjọba yìí ló máa pé thirty ìjọba yìí ló máa pé twenty nine kò sẹ́nìkan tó mà tó bá wọ́n lọ́wọ́ ọba àti oṣù ní twenty nine tó bá wọ́n lọ́wọ́ ọba àti oṣù ní thirty. àwọn Saudi Arabia tí wọ́n jẹ́ ìlú ẹ̀sìn tí Islam fi wá wọ́n ti gbé kínní yẹ̀ wọ́n ti di pé confusion ọkọ̀ dàda sílẹ̀ ọlọ́run ọ̀dẹ̀ náà wa ìtọ́lọ́run sọ fún wa ní pé ẹ òkè ànábì ni ẹ wò òkè tẹ bá rí bẹ́ẹ̀ bá dẹ̀ thirty ẹnu wo lè papọ̀ tá a bá padà sí ìpìlẹ̀ ẹ̀sìn ọlọ́ gbogbo àwọn tí wọ́n ń da ìjọ kan mùsùlùmí rú nílẹ̀ yorùbá ọlọ́mọsàbá ni fún wọn sọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa súnà ní ẹ̀jí kàtẹ́lẹ́ o ẹ má jẹ́ àtẹ̀lé fẹ̀ẹ́nu ọ̀bẹ̀lẹ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà fi wá mọ̀nà gbogbo àwọn tí wọ́n ń mọ́jọ́lẹ̀ náà tó ọ̀bẹ̀lẹ́ fáwọn tòlóhùn ni olórí gbogbo àwa mùsùlùmí táwa nàìjíríà gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní olórí mùsùlùmí mọ́kà ní amẹ́ríkà ní àwọn tó wà ní london wọ́n ní australia ní cairo ní sadu abubakar ní olórí àwa mùsùlùmí nàìjíríà mi ilé ká mọ́ sí àmọ́ létí ọlọ́run ni àti Allah ẹ̀tẹ̀lé tọ́lọ́run àti rasul ẹ̀tẹ̀lé ànábì wà ó lílẹ̀ amúrìmìkùn àwọn tábàbí sọ̀gá yín tó jẹ́ ọ̀gá yín ẹ máa tẹ̀lé wọn àwọn ìmáàmù àtàwọn mòdìrú lè kí àti gbogbo àwọn olórí islam gbogbo wọn máa tẹ̀lé sùtọ́n àwọn máa tẹ̀lé àwọn gbogbo wọn náà àjọ máa tẹ̀lé sùtọ́n papọ̀ àmẹ́kẹ́ yẹn wọn lè yà lẹ́yìn sùtọ́n lórí Ìlọrin sìn àwọn tẹ̀lé àwọn èsì calculation lọ́rin <laughs> àwọn dúró lérí sùtọ́n bí sùtọ́n làwọn síkìn làwọn tẹ̀lé Lagos state àdúró lérí pé sùtọ́n látẹ̀lé ìmáàmù Lagos state ti announce nílùú táwọn oníkàkiri àwọn àwọn tán lo calculation wa ibẹ̀ ni wọ́n ti announce pé oṣù oṣù àárín tí oṣù pẹ̀lú announcement oṣù lọ́tọ̀ ṣe eléyìí ti tó ní ìdójútì pé ìlú tẹwà gan wọn ò fún ti fún yín àwa tá a wá fẹ́ tẹ̀lé oṣù tán ẹ̀ tá tẹ̀lé súnà tá tẹ̀lé tí wọ́n bá lóṣù àwa wá pọ̀ àwa lọ bí ní ninety percent gbogbo yẹn ju ten percent lọ lórí tẹ̀ ń dẹ̀sìn ọlọ́run mọ́ṣíìnì tẹ̀ ń wò tọ́jú pé àwọn òyìnbó ni wọ́n sọ fún yín kì í ṣe pé ẹ̀ sáwọn òyìnbó ní ọmọ mú àwẹ̀ fáwa wípé twenty nine ní lẹ́gbà ó thirty lẹ́gbà ó àbẹ̀lọ́n fún wọn kọ́ lọ́wọ́ bá aláàkọ́ bá dá wọn lọ́wọ́ kọ́ kọ́ bá fọ̀rọ̀ lọ́yìn yé wọn kọ́ bá fìfẹ́ nú kù lọ́kàn wọn ẹlẹ́yàmẹ̀yà kò sínú ẹ̀sìn bá dìlọ rẹ̀ sìn àyíṣẹ́ ẹlẹ́yàmẹ̀yà ń bẹ̀ àmọ́ tẹ̀lé ń tọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ wa ni ń tọ́wọ́ náà ni káwa oṣù tábà sì rí kàkà ṣàbá pé thirty tí sùtọ́n bá ti wá announce àkọ́kọ́ iṣẹ́ òun náà ni kákítàráwì ẹni tí ọba kí tàràwì lákọ̀ọ́kọ́ tàràwì kò ní kọ́ má gbàwẹ̀ o ẹ̀hẹ̀ agbàwẹ̀ má kásámù eré ara rẹ̀ ní ń tàn ọ̀rọ̀kọ̀rọ̀ ní o kẹ́nìkan má fi yẹn jọ́ọ̀jì o ó lè gbàwẹ̀ láì kásámù o ní gbalada sámù ni o ní gbalada tàràwì tàràwì ìjọ yẹn bá bọ́ ọ gbàwẹ̀ o ẹ̀hẹ̀ kákí tàràwì lákọ̀ọ́kọ́ ṣẹ lẹ́yìn náà ká gbàwẹ̀ lẹ́yìn náà ká máa ka Qur'an wọn lànà bí sọ̀rọ̀ sọ́làm ànàbí Ramadan wọn lànà bí ni tí janna wọ́n máa sílẹ̀kùn àlìjánà wọ́n máa sílẹ̀kùn àlìjánà kalẹ̀ ọ̀yà àtàlọ́fẹ́ wọ bẹ̀ iṣẹ́ àlìjánà máa rọrùn fún wọn láti ṣe nìyẹn waghulliqati abwabun nar wọ́n máa tilẹ̀kùn náà gbogbo àwọn iṣẹ́ burúkú tí yẹn máa fi wọ náà a máa kórìíra yìí wasufidati shayatin gbogbo àwọn àlìjánu tí wọ́n máa ń dà wá láàmú wọ́n máa ń tì wá sẹ́lọ́n ọlọ́run máa dè wọ́n mọ́lẹ̀ ọlọ́run máa àwọn kan ní Allah ní ọmọ sọ bẹ́ẹ̀ àwọn kan láwọn màláíkà lọ́lọ́wọ́n bá rán wọ́n máa sọ pé yá bá gíyàlú khairi aqbil gbogbo wọ́n tó ní rere ṣe àsìkò ìfàlódélẹ̀ yìí o tètè kọjú sí dáadáa tó bá fẹ́ ṣe àsìkò tó ṣiṣẹ́ díẹ̀ tó rí ládàá tó pọ̀ lódélẹ̀ yìí o tó sùn Ramadan bá ti lé wọn ni wọ́n máa pariwo ipò wẹ̀yìn tẹ bá ní kan ṣe tẹ bá ní ìbáàdà ṣe kọjọ́ tó lọ opportunity lélẹ̀ yìí o wọ́n yá bá gíyà sharri aqsir gbogbo ẹ̀yìn tẹ fẹ́ máa continue ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe tẹ́lẹ̀ ẹ̀tún fẹ́ máa bá lọ ẹ̀ṣtọ́pẹ̀ ò ìdára yín lọ́wọ́ kọ́ walillahi yutaqa'u minan nari wa dhalika kulla wọ́n ní ànábì ní ọlọ́wọ́n bá 29 ní àbí 30 gbogbo alálẹ́kọ̀ọ́ kan lọ́lọ́wọ́n bá aláwọ̀ yọ ọkùnrin náà kúrò lọ́rùn àwọn èèyàn à ń sínú tábàyì ọlọ́wọ́n máa náà kúrò náà àwọn àtàgbà rẹ̀ pé náà má ìwọ̀wọ̀ náà ọlọ́mọta kàwá náà sínú àwọn tọ́lọ́wọ́ yọ kúkú ọlọ́run ẹ̀ ọlọ́run kò fìyà sínú àlìjánà gbogbo tá a fi gbàwẹ̀ náà ẹ̀mí àlàáfíà àrísìkí ìbẹ̀rù ọlọ́run ọlọ́mọsàfẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n wá sílé ní àgbàmọ́ fún wa ọlọ́run jásọ̀ pọ̀lọpọ̀ اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم رمضان ويسر صيامه وقيامه وأعماله وتقبل منا واستغفر الله إنه هو الرحيم